látàrí ìlú tó le koko ẹgbẹ́ òṣìṣẹ́ kéde gbèdéke ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọọrọ ẹgbẹ́ àwọn òṣìṣẹ́ nílẹ̀ wa Nigeria Labour Congress NLC àti ẹgbẹ́ àwọn olókoòwò Trade Union Congress TUC ti kéde pé àwọn fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá sí àsìkò yìí kí wọ́n tètè wá ojútùú sí ọ̀wọ́n gógó ọjà ìnira àti ìpọ́njú tó ń bá àwọn ọmọ orílẹ̀-èdè yìí fínra lásìkò yìí kí wọ́n sì ṣiṣẹ́ lórí ìwé àdéhùn oníkókó mẹ́rìndínlógún tí wọ́n tọwọ́ bọ̀wé rẹ̀ pẹ̀lú àwọn lọ́dún tó kọjá àìjẹ́ bẹ́ẹ̀ gbogbo àwọn òṣìṣẹ́ yóò bẹ̀rẹ̀ sí í mọ iṣẹ́ lójú tẹ́kí ìyanṣẹ́lódì ọlọ́jọ́ gbọrọ yóò sì bẹ̀rẹ̀ lẹ́yẹ òsọ́kà ọ̀rọ̀ yìí ló wà nínú àtẹ̀jáde kan táwọn alákòóso àwọn ẹgbẹ́ òṣìṣẹ́ méjèèjì ọ̀hún fi léde lẹ́yìn ìpàdé àpérò kan tí wọ́n ṣe lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kẹjọ oṣù kejì ọdún 2024 yìí nílùú àbújá èyí tí ààrẹ NLC Joe Ajaero darí ẹgbẹ́ òṣìṣẹ́ ní ó jẹ́ ẹ̀dùn ọkàn gidi fáwọn pé ìjọba tó wà lóde yìí kò tiẹ̀ ṣe bí ẹni kọbi ara sí ìnira àti ìpọ́njú tó ń gbomi lójú àwọn aráàlú lásìkò yìí pẹ̀lú bí ètò ààbò ṣe polúkúrúmuṣu pátápátá àtẹ̀jáde náà kà lápá kan pé àdéhùn tá a ṣe pẹ̀lú ìjọba lọ́jọ́ kejì oṣù kẹwàá ọdún 2023 dá lórí bí ìjọba yóò ṣe wá ọ̀nà àbáyọ sí ìnira àti ìpọ́njú tó wà nílùú látìgbà tí wọ́n ti gùn lé yíyọ owó ìrànwọ́ orí epo dànù bẹ́ẹ̀ àmọ̀ràn burúkú tí kò bá àkókò mu pẹ́ èyí tí báǹkì àgbáyé World Bank àti International Monetary Fund IMF gbà wọ́n láti yọ owó ìrànwọ́ orí epo kí wọ́n sì dín agbára náírà kù níjọba gùnlé tó kó gbogbo ìlú síyọnu báyìí àwọn ìgbésẹ̀ yìí ti lu ọrọ̀ ajé ìlú wa ní pọ́npọ́ gẹ́gẹ́ bá a ṣe kìlọ̀ fúnjọba tó sì ti yọrí sí ìnira burúkú fún gbogbo aráàlú ó kà wá lára pé ìjọba yìí kò ro ti ìgbà yìí gbádùn àwọn aráàlú àwọn òṣìṣẹ́ nínú ìpinnu wọn gbogbo kò sì sí ibòmíì tá a fẹ́ yíjú sí báyìí látàrí àwọn ìpèníjà wọ̀nyí tá a sì tún mọ̀ pé ọ̀rọ̀ tó délẹ̀ yìí kì í ṣe èyí tá a lè fònídọ́ní fọ̀ládọ́là lé lórí àti pé ẹ̀tọ́ àti iye àwọn òṣìṣẹ́ ti wà nínú ewu báyìí àjọ NLC àti TUC ti fòǹṣọ̀kan láti fún ìjọba àpapọ̀ ní gbèdéke ọjọ́ mẹ́rìnlá bẹ̀rẹ̀ láti ọjọ́ ẹtì Friday ọjọ́ kẹsàn-án oṣù kejì yìí pé kí wọ́n tètè ya wá wọ̀rọ̀ kan fi ṣàdá kí wọ́n dẹ́rọ̀ ìpọ́njú àti ìlàálàṣí tó gbòde kan yìí òpin gbèdéke yìí là ń dúró dè gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.